للأجور بمعنى أن المهر أو الصداق واجب باتفاق العلماء gbogbo àwọn olùmẹ̀sìn náà ni wọ́n panupọ̀ wípé ọ̀rẹ́ èèyàn onísàdáàkì o ọ̀rẹ́ èèyàn onísàdáàkì tàbá ń sọ̀rọ̀ nípa nìka indal act tàbá sọ yìí kódà ìyẹn fàdébi wípé àwọn apá kan náà àwọn olùmọ̀ dáàbù ìlà ojú bíi tẹ́síníyà عند العقد تسمية المهر عند العقد àwọn tún mú un lédè wípé tá bá fẹ́ sọ ìdì báyìí ẹ sọ mahar ẹ sọ yẹ níjọba ká lè màmá dájú wípé lóòótọ́ ni wọ́n fún ọmọbìnrin yìí ní sàdáàkì ẹnu wípé àwọn olùmọ̀ ya pẹ ẹnu lórí wípé hal sọdáàkì shartun am ṣé ṣẹ́rìtù ni sàdáàkì ni àbí gbígbé ṣẹ́rìtù ìṣtìrọ́tù sàdáàkì wà ádámù ìṣtìrọ́tù yìí kìláàfù bẹ́ẹ̀ nílò ìyànà obìnrin àwọn olùmọ̀ tí wọ́n ní sàdáàkì kì í ṣe ṣẹ́rìtù àwọn nídẹ̀ gbogbo ṣẹ́rìtù ni àwọn tí wọ́n ní gbígbé ṣẹ́rìtù wallahu a'lam ọ̀rọ̀ wọn fẹ́ẹ̀ tẹ̀wọ̀n nítorí pé gbogbo nǹkan tó bá jẹ́ ṣẹ́rìtù làbúdà àyàtíyá sàbíkọ́ àwọn mùsùlùmí bí nǹkan tó bá dé ṣẹ́rìtù kọ́kọ́ máa ń wá kí sẹ́yìn ó tó ṣẹlẹ̀ sọ́wọ́n lára alùdú mọ́tàlá ṣẹ́rìtù ìsọ̀lá abẹ́ẹ̀kọ́ kásàlùwàlá mẹ́jẹ̀mú ló yẹ fún pàbẹ́ kírun ẹni tó bá kírun tí ò bá lálùwàlá sónírun mi rò pẹ́ tiẹ̀ ìtumọ̀ ṣẹ́rìtù nìyẹn ṣẹ́rìtù ni ó sì kọ̀kọ́ wáyé báwọ̀ rárá kọ́kọ́ rí kàtòrí o ṣẹ́rìtù máa ń wá bìfọ́ kí ṣẹ́yìn ó tó wáyé táà bá dẹ̀ ti rí ṣẹ́rìtù yẹn ìṣẹ́yìn ò ní ṣe kí ni o kò ní wáyé abẹ́ẹ̀kọ́ ẹ̀díkà wá apply ṣẹ̀pẹ́yà yẹn àwọn ishtirat lórí mahar ó jọra wọn láwọn ibì kan ó sì yàtọ̀ sàdáàkì ó máa kọ́kọ́ wáyé abẹ́ẹ̀kọ́ ó sì lè wáyé lẹ́yìn akudu sọ́wọ́ dada èyàn lè ní ẹ máa fún ní fifty thousand naira so ẹ̀dá ẹ sá sòyìgì inshallah mo jẹ́ ní gbèsè màá mọ̀ fún ṣé tá bá sòyìgì ṣé ìgì sọ àbí èso náà ìgbìyànjú táwọn afáàmì sọ pé lẹ́yìn ṣẹṣẹ kan kì í ṣe májẹ̀mú ṣùgbọ́n wájìbù ni ṣùgbọ́n kí ni o wájìbù ni èyí ò lè sọ wípé ẹ̀jẹ̀ kíra kàkan náà ìbákẹ́ráka kan máa sáré sàwàlà máa fi ráka kejì kún ní ayé ìgbà bẹ́ẹ̀ ṣùgbọ́n wájìbù ni ìtumọ̀ wájìbù ni ó wá nípọn tó fẹ́ ju ìṣẹ̀ráàtù lọ nígbà míì torí pé nítorí pé wájìbù tó yẹ̀bá ti ṣe èyí jìyà èyí jìyà èyàn lọ kírun èyàn lálùwàlá ò ní nìran ni èyàn níyà àyàfi téèyàn bá ṣe ìsìn láàlú ẹ̀ yóò máa kírun láì sàlùwàlà ẹlẹ́ṣẹ̀ ní ọwọ́ tó náà ṣùgbọ́n èèyàn lálùwàlà ó kírun kò nírun ni ó lè mẹ́jẹ ẹlẹ́ṣẹ̀ ṣùgbọ́n in tó jẹ́ wájú lẹ́yìn òwúrá ṣe ẹlẹ́ṣẹ̀ lèèyàn ló gbẹ́ pé tọ́mọ nìyàn bá kú tí ò tíì san sàdáàkì lórí obìnrin wọ́n gbọ́dọ̀ yọ wọ́n yọ ọ́nà tó má jẹ́ torí wájú nìkan yẹn hákùn wájú so ká gbé ní wájìbù yẹn gan ó ṣe kí ni ó tún ní ọ̀rìn ìwà pè ní wájìbù yìí ìfọwọ́ yẹpẹrẹ mú àìmọ́mọ́ pẹpẹlẹ mọ́ tó wájìbù ní fáwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ ikhwa àmọ́ fọwọ́ yẹpẹrẹ mú kìíní ẹ wà níbi ìjókòó ìtakókò rìgì àti wàlímà event hall tí wọ́n gbà fún ọjọ́ kan péré 2.5 million àwọn èèyàn ọmọ ẹ̀jẹ̀ kò sí dẹ́gbẹ́jẹ́ níjòkó yẹn tí ò ní sí ń bẹ̀ ń bẹ̀ bá fẹ́ ṣe ákùnrin nìkan kòtò àfà èlé mi ṣe ẹ ti fúyàwó yín ní lóní fífi sọ́dọ̀ àwọn àfà tí wọ́n ní ká máa ṣe tẹ́kì sí ìyá rẹ̀ pé ẹ̀ ló fi ṣe wájú ìpín sọ̀rọ̀ yẹn ṣùgbọ́n tó wá ti báwọn yẹn bá ti fẹ́ máa abuse nǹkan ẹwà bí lọ́wọ́ àfàgbè ẹ̀dàkù kí ni ẹ fún ìyàwó yìí ẹni tí ń di ìyàwó ilé máàrẹ ilẹ̀ fún inshallah ọ̀rọ̀ ti wáyé láàrin àwa àti wọn ọ̀rọ̀ wo ló wáyé inshallah àti ìyànjú ọ̀rọ̀ inshallah pẹ̀lú gbọ́dọ̀ ten thousand náà ni máàrẹ mo wá jẹ ní gbèsè inshallah màá mọ̀ sá fún wọn subhanallah wàhálà yẹn tí mo sọ yẹn lọ́pọ̀lọpọ̀ bí lọ́pọ̀lọpọ̀ ní káàtó ìdí máa rí bísí àti wọn ṣẹlẹ̀ ẹ wà wò ó event hall tẹ ẹ gbà gan ṣé bí torí ọmọ obìnrin ní gbogbo ìwà àjòkò sí ilé ìṣẹ́fọ́ lórí rẹ̀ kú tẹ̀ bá fà ṣé bí torí rẹ ní nínú ten thousand tó o tún fi ṣòwò máàrù ọ̀daràn o tún jẹ gbèsè ten thousand yẹn àwọn olóko tán dáná lásán ṣé ten thousand yẹn fún wọn họ́ọ̀lù tẹ́ gbà ṣé ten thousand bí ẹ jẹ́ ká kíyèsí àwọn nǹkan yẹn o àwọn èèyàn náà bí ìṣẹ̀ gan o ẹ wàá wò pé èló lo fún tó tó ń jẹ lówó ẹ̀yọ́ ọkùnrin ọlọ́mọ ẹgbẹ́ kó yẹ yín wípé èèyàn jẹ obìnrin ní márùn èèyàn ọ̀sán díẹ̀ ń bẹ èèyàn ọ̀sán yòókù padà fàáyín tí búnà lẹ́kún á ń ṣe ìmí ní ònàfúsá ni o tóbìnrin ẹ bá àgírí ni o ṣùgbọ́n àjẹkáwọn obìnrin yẹn mọ̀ pé right wọn ni ẹ̀ kò tó ẹ̀ ṣọ́ ajá máa wọlé màá fún ọ ní kinní bẹ̀ sóti gbọ́ màá fún <clears throat> ọ. òun ni kó yọnu sí bẹ́ẹ̀ tí ò bá ti yọnu sí bẹ́ẹ̀ nìkan ò akíndùn kankan wáyé ni. àjẹkùn ó rí gẹ́gẹ́ bí ráìtì wọn ọkàn sọ gbẹ nínú yìí tààtù tó ló máa gbà màá fún ọ ten thousand sóti gbọ́ màá fún ọ ten thousand tá a bá ṣe nìkan àtàn màá mọ fún ọ ní forty tó kù kò gbà báyìí àwọn náà sábà kí mo ti náwó gbogbo aṣọ ní fámìlì ní aṣọ tí wọ́n lò èmi ni mo rà aṣọ táwọn mọ̀mísí ẹ̀ àtàwọn ṣé pọ́písì ni so tí wọ́n lò èmi náà ni mo rà mo dẹ̀ tó rà wọ́n kù mí pé èmi ni mo rà táwọn náà ń ṣe ìwé yẹn. àní tó wà á tún ní sà ámúrù ni látọ̀dọ̀ lọ ọ máa bẹ́ mi àṣàkẹ́ dàpọ̀ nínú fifty thousand yẹn díẹ̀ fún ọ ní twenty máa fún ọ ní yòókù ọ máa bí ìdí sí ni títí tí ó fi fa ẹntì búnàlákún à ń ṣe ìmíní ònà fún sáà ìtura ẹ̀yẹ ònà ọ̀dọ̀dọ̀ pé tọ́ alálàdé mi gbọ́dọ̀ yẹ tó yẹ kó tí ìmọ̀ ọ̀pọ̀ ọ̀bẹ̀ kan sí wọn ò tí ìṣàkúlù ọ̀gbádùn dé nínú o yóò ní ọ̀dà mo gbà ẹ fún mi twenty náà ẹ padà fún mi ní yòókù tíìbù nọ́ọ̀sì ó gbọ́dọ̀ wà látọ̀dọ̀ so gbogbo àwọn nǹkan wọ̀nyí ní àwọn olùmọ̀mújáde láti nítorí ọjọ́ ti lọ inshallah ta'ala nakifuna àádùn bí abẹ́ Allah subhanahu wa ta'ala kí ọlọ́run jẹ́ ká gbàgbọ́ yí ọ̀rọ̀ rẹ̀ kó sì fi rọ̀ wá lọ́rùn láti lè máa lọ rahmatu iya arhamar rahimin wa sallallahu ala nabiyyina muhammad sallallahu a kí n tó kúrò lórí ìyẹn ó yẹ kí n fi kókó kan kún kókó èyí ni pé ẹ̀rí wípé nínú àwọn masáìlì mú ní mẹ́ta ni méjì mo sọ ẹlẹ́ẹ̀kẹta ẹ̀rí wípé ìbàdàn náà bá ń sọ pé wà á tún ní sáà sọ́dún kọ́ọ̀tì hínà ọlọ́run ní ẹ̀fọ́ àwọn obìnrin ní sàdáàkì wọn àwọn olùmọ̀ wọ́n ní ìdọ́ọ̀fà sọ́dún kọ́ọ̀tì hínà ìdọ́ọ̀fà mọ́dá àsọ̀dáàk ìlàmẹ́ ìlànìsà wọ́n ní wàl ìdọ́ọ̀fà tù ẹlọ́mú báwọn al ìdọ́ọ̀fà tù tẹ̀kítẹ́bì tẹ̀mlì al ìdọ́ọ̀fà tẹ̀kọ̀tẹ́bí àtẹ̀mìlìk tí wọ́n bá ti sàfitì nǹkan sọ́dọ̀ èèyàn ìtumọ̀ ìgbé wọ̀ ló ní nǹkan yẹn ni baitul mujiri ayé alìbẹ́ẹ̀tù mílíkùn lil mujiri alìdọ́fàtú tẹ̀kọ̀tẹ́bí mádá àtẹ̀mìlìk nígbà tó lọ́wọ́n ti sọ wípé wà á tún nìsáà sọ́dù kọ́ọ̀tì hinna ìyẹn tí wọ́n àwọn ni wọ́n ní sàdáàkì o ẹ̀tún mú jáde bẹ́ẹ̀ àwọn ni wọ́n ní o wọ́n ní tó bá jẹ́ wípé ìmọ̀ra àti mùkàláfà ọmọbìnrin tó ti bàlágà ẹjọ́ gbà ń kẹ́ rẹ̀ àròṣìdà tó ti bàlágà ẹkún kẹ̀lé kó gbà ń kẹ́ rẹ̀ ìrẹ̀ ọ̀nkọ̀ ẹ̀kan ọba àgbà òun ló ní ọlọ́run tún lo gbólóhùn yẹn bẹ̀rẹ̀ láti ṣe ìdá àti ẹ̀ obìnrin ló ní sàdáàkì rẹ̀ o òun ló ní márùn ẹ̀ ó pọ̀ ní ó kéré òun ló ní òun ló lè sọ wípé kán dín bẹ̀ bàbá rẹ̀ gan ò lè sọ pé ẹ ẹ̀ Fatima ìwọ náà mọ kọ̀ndíṣàn tá a fa wa tó ti yé èyí tó fẹ́ gbà náà ti pọ̀ jù so nínú fifty thousand faramọ́ twenty thousand ọlọ́fà àlùbáríkà sí àdáàdì ah, ara o ṣé ìpọ̀ fẹ́ pè mí àti ewu pẹ́pẹ́ kankan olómi nkẹ́ ẹ̀ tù ni tí wọ́n gbọ́ wàrẹ̀ bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ tó bá yọ gba twenty percent ṣé ẹ̀ fi lórí pọ̀ màá fi lórí pọ̀ kò sí tó burú bàbá ìyàwó lè ṣe kó fi ran ọ̀kọ̀ lọ́wọ́ tó ọmọ bá yarí délẹ̀ nítorí pọ́lọ̀ ń ṣe ìtìbáàtò wípé sàdáàkì yẹn àwọn ni wọ́n ní o ẹ̀yin ọmọ obìnrin opportunity tún nìyẹn nínú right yín tí Islam protect yẹn ṣùgbọ́n wọ́n tí wọ́n hín lóyún ìgbóò ló fi fẹ́ bèrè ìgbóò nídìí náà dájú fún ọ̀hún sàdáàkì rẹ náà nu ẹnu wo lọ bẹ́ẹ̀ fi bèrè pọ̀ fẹ́ gbà sàdáàkì lóòbí jẹ́ pọ́ ọmọ tí kò bá gbẹ̀kọ́ nǹkan tó pọ̀ lọ pàdánù bọ́kùnrin bá sì sí róbìnrin sí náà ni ó ṣe ṣe so ó dọwọ́ gbogbo ẹ̀yin ọmọ wa lóbìnrin ẹ̀la etí yín tẹ̀gbọ́rọ̀ lọ gbogbo ẹni tó bá ní wàlíyù tí wàlíyù tẹ̀sí bá yé kó pàlà àmọ́ rí rẹ̀ lé wàlíyù ẹ̀ lọ́wọ́ pàápàá jùlọ wàlíyù tọ́lọ́ ní kẹsàn-án yé tó lè tọ́ sọ́nà má ṣe wọ́nà wọ̀nà wọ̀nà wọ̀nà tó bá ṣe wọ́nà wọ̀nà wọ́kọ̀ wọ̀kọ̀ wọ̀kọ̀ wọ̀kọ̀ tán tó ń wọ́n olóró tọ̀ ọ̀parí nù kò sì sí bàbá kan tí ò ní kọ́ lọ sẹ́yún ẹni bá ti lóyún ẹ̀sìn yóò bímọ àbùkù náà ni ta ní ọ̀dọ̀ mi kan lọ sẹ́yún kápá yẹn ó ti parí mọ́ àṣìṣe tí èyí ṣe correct ni nínú àwọn àṣìṣe tí èyí ṣe instinct fáárù ọlọ́run ló forí jìyàn o ṣùgbọ́n ìdájọ́ tọrọ ọmọ nǹkan yẹn kò change nínú ìdájọ́ tọrọ ọmọ ẹni pé ọmọ àlè wọ́ládùn sínú yẹn kò lè change ẹgbẹ̀rún instinct fáárù kò change ẹ̀kúrò mbẹ̀ wọ́ládùn òun ni kò kúrò ń bẹ̀ so kí ló dé tàbí ní tẹ̀lé òfin ọlọ́run nítorí wọn bá subhanahu wa ta'ala tó gbé kalẹ̀ àwọn obìnrin mi wà ń bẹ ká ti wà nílé ọkọ barakallahu fihim kọlọ́n fihim kọlọ́n kó bá a san wọ́n lẹ́sàn dáadáa tábà gbọ́rọ̀ rẹ̀ gbá ah, àwọn fẹ́ tún máa rú gbà kò yá àwọn báyìí dáadáa ń gbà náà ẹlòmíì ń bẹ dábìnú méje ni ajua lóbi ṣe máa rù tẹ̀ wá àbú ọlọ́run ti bà sí rí báyìí nígbà yẹn a gbọ́ mo wá rí pé bẹ́ẹ̀ ìyàwó kejì nísìnyí ìyàwó kejì ẹ wá bẹ́ẹ̀ fún five hundred thousand ah ẹ dákun ẹ bá mi fi mú tèmi náà o ò lè sọ bẹ́ẹ̀ mọ́ o o ti lọ ṣùgbọ́n àwọn ọkùnrin ẹ ti sùúrù ọkùnrin tún lè kọ̀ǹpẹ̀ fàmẹ́tì ọ̀hún o tún lè kọ̀ǹpẹ̀ṣẹ̀tì ẹ̀ pé màá tún fún ọ náà ní nǹkan báyìí obìnrin á ní baálé ẹ tún tún mi gbé ìyàwó dùn lọ́sẹ̀ lọ́sẹ̀ jẹ lọ́sẹ̀ náà ọ̀sẹ̀ jẹ́ ẹ̀yìn òtí lọ náà ní ṣùgbọ́n àwọn àwọn múlẹ́àkù lè mọ múlẹ́àkọ́ọ̀tì lè mọ kún so ẹni wọ́n fẹ́ àwọn kejì tú ẹni tó wà nínú ilé tó lójú dáadáa kí ni rẹ̀ ní odùn ẹ̀ sí wọ́n kan aṣọ tí bá lè wọ ọ̀rà fún rí nígbà ìyàwó mi ń bọ̀ ẹni yìí wọ́n dà tó fi ń bẹ̀ mí ni so ara wọn sì áṣà politics ọkùnrin máa ń lò náà so kọ́lọ́n kọ́ máa fún wa lò dáadáa kọ́lọ́n máa sì gbé kí wọ́n já oje wa ibrahim ti ya arhamar rahimin